وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطيع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد عظيم عقل بعد ذلك زنيم كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا لا يصرمنها مصبحين ولا يصبنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن يغدوا عليها مخافة ألا يدخلنها اليوم عليكم مسكين وبدوا على حوضهم قادرين فلما رأى قالوا إنا لضالون بل نحن مارومون قال أعطتهم ولم أكن لكم لولا تصبحون تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما, لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سألهم أيهم بذلك زمين أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصرهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وقد يدعون إلى السجود وهم سالمون ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من, فهم من مغرم مثقلون قوم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إن إذ نادى وهم مكذومون فهم مكذومون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا فباركه نعمة من ربه لنبذ بالعراء وهو مضمون فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدخل سيد الله عبا جماعة الحمد لله العبا تيوتو شمر رفوع لا تفبر تفسير واتر لينا نوباتي أدوبفو الحمد لله العبا تيوتو فيهم دا سيسي على سورة القلم ìkan nínú àwọn ọgbọ̀rọ̀ nínú alukur'an tó jẹ́ ipé ọ̀rẹ́mẹ́ yé ọ̀pọ̀ tí ẹ̀ tí ẹ̀kọ́ ìlú bẹ̀ẹ̀bẹ̀ tó jẹ́ pé àwọn onímọ̀ ẹ̀sìn fọlọ́nkọ́ bá níyànjú sí wọn wọ́n ní sóra yìí ó jẹ́ ọ̀gá nínú sóra tí ọlọ́run ọba ti fi ń fi ọwọ́ ìdí àgbẹ́bí ọlọ́run ọba sọ̀yà tí ọlọ́run ọba fi ń jẹ́ ká mọ̀ wípé ẹ̀yà àgbẹ́bí lòun wà ọlọ́run ọba ti fi ń jẹ́rìí wípé kò sí gbogbo bí àwọn kèfèrí ò bá ti wù fún tó sallallahu alaihi wasallam àgbẹ́bí ni àgbẹ́bí òun ọlọ́run ọba nínú sóra yìí ó fi sàlàyé fún wa pé anábùwà Muhammad sallallahu alaihi wa sallama ọlọ́run ọba fi sàlàyé fún wa pé ìjójúṣe rẹ̀ kò sí rọ́mẹ́ ẹni tí bá ń lo irọ́mẹ́ ìjójúṣe anábùwà Muhammad sallallahu alaihi wa sallama irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà ni ẹni àbùkù níwájú ọlọ́run ó náà ni ẹni tí ọlọ́run ọba ti kádàrà ìyàmẹ́ ọlọ́mọṣẹ́wá nìkan nínú wa. bákan náà sóra tí a fẹ́ sàlàyé yìí àwọn àfá àwọn nílé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi tó parí ọ̀rọ̀ tó sọ fún wa ní àwọn ẹ̀kọ́ tó kọ́ wa kù ní suratul mulk tàbí jáde ẹ̀rí pé nínú suratul mulk ọlọ́wọ́ ó fi àpéjúwe mùmí nílélẹ̀ fún wa ó sì ṣàlàyé bí ìgbésí ayé kèfèrí náà ṣe rí ọlọ́wọ́ wá fi àwọn àfijọ nínú àwọn kèfèrí pàápàá nínú ara àwọn Kùráìṣì ọlọ́run ọba fi àfijọ wọn lélẹ̀ ní sọ́dọ̀tì kọlámùtà fẹ́ bọ́ sí bákan náà ọlọ́run ọba nínú sọ́ra yìí ó ṣàlàyé fún wa ẹ̀kọ́ fún gbogbo ẹni tí bá ń ṣe dáwà pátá yálà òbí sọ́mọ tàbí ọ̀rẹ́ sọ̀rẹ́ lájọ́ ń ṣe wá sí fúnra wa a mọ rí tí ọkàn wọn mọ ọkọ̀ lára ẹni tí à ń ṣe wá sí fún gẹ́lẹ́ bó ṣe pé ẹni tó ń gbọ́ wàásù náà ó ṣeé ṣe kó náà rí ìgbẹ́gbọ́kàn rẹ̀ pọ̀ lọ́dọ̀ ẹni tó ń ṣe wàásù ẹ̀kọ́ wo ni a fi bára wa lò dáàbì níta ara wa ṣẹlẹ̀ ọba ọlọ́wọ́ bá ń sóra yìí ó fi kọ́ àwa onídáwà lẹ́kọ̀ọ́ ó fi kọ́ àwa tí àwọn èèyàn ṣe dáwà fún náà lẹ́kọ̀ọ́ gẹ́lẹ́ bí ó sì para láti para sàráyẹ nígbà tí a bá wọnú tafsir sóra náà lódìdí Suratul Qalam àwọn àfa àwọn ní sóra yìí náà màkíyà ni bó ti ẹ̀jẹ́ ipé arí nínú àwọn àfáà tí madaniya nítorí àwọn ẹyin nǹkan míì tí a ṣùgbọ́n gbogbo eléyìí a máa padà ṣàlàyé nígbà tá a bá bọ́ nínú tafsir rẹ̀ lódìdí amẹ́ta kọ́kọ́ fẹ́ mú ni pé kí ló fà á tó jẹ́ pé sóra yìí ìní fi tẹ̀lé ẹni pé ní nígbà nílẹ̀ kọ́kọ́ wọ́n sọ pé wọ́n yẹkùlù nàmẹ́ta hàgàlùwà àdùn ìkúntùm sọ̀dẹ̀kì. wọ́n yẹkùlù nàmẹ́ta hàgàlùwà àdùn ìkúntùm sọ̀dẹ̀kì. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين kèfèrí wọ́n ń bí àlẹ́bì lérò wípé ọ̀yàkúlú náà mẹ́ta hábàlẹ̀ wáàdù ìgbà wo ni àdéhùn bàbá ọba yóò gbé wa dìde yìí ìgbà wo ni ó fẹ́ ṣẹ ẹ̀hùn kọ́rùn tó ń sọ ọ́ di pé wọ́n ti wáyé pé ìwà náà yóò gbọ́ òótọ́ ló ń sọ àwọn sàrà yìí pé àlùwádù bí máa na albáàtù wọn kìyà àwọn aláṣọ a ní pé ìtumọ̀ náà ni ó sọ fún ó wá jẹ́ kọ́rọ̀ yóò yé wa yí pé àwọn kèbèrè ń sọ ibi àdàdúlò kó máa làárọ̀ dúlé síká sọ fún yín síká sọ. yunabbi'ukum bima fi qulubikum. وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد ọlọ́run wá ní wọ́n wá sọ fún àmẹ́bì pé àmì. aftara ala Allahi kadhiban am bihi jinnah. àwọn ké sí àlẹ́ ìsọ́lá ń parọ́ mọ́lọ́ ọ̀bà rẹ̀ àmì ìhè jìnnà àmú ti yá wẹ̀ gbogbo àbájáde sọ̀rọ̀ bá àbá òfin wọn ìtàfẹ́ fún gẹ̀gẹ̀ nù tábà ti sọ̀rọ̀ pé àtẹ̀yìn ìyẹn ẹ̀ṣẹ̀ ọlọ́run àbábá ti kú láyé yìí àjẹrà àbábá jẹrà tó bá dà sùn lọ́wọ́ bu àjẹrè pátá ìbá ti sọ fún wọn ojú wọn máa ń sọ ní pé àbí ìjì nà ṣé àrẹ́bí ò ti ya wèrè báyìí. àbàrọ̀ lálá ìkàdí bá nà ń bí ìjì nà balẹ̀ lẹ́bí lọ́lá yóò bínú nẹ́bẹ̀lẹ̀ àkàrà tẹ̀fẹ̀lẹ̀ àbá àbíwádọ́lá àbíyí jìnnà. ọlọ́run wá rí pípa àrẹ́bí sọ̀rọ̀ àkẹ́ ń bọ̀. lọ́fà tí sọ́ọ̀tù kọ́lá mi fi wá tiẹ̀ pé lóòrò. wọ́n lè kọ́lá wà máa yẹ sùúrù. lọ́wọ́ lè kọ́lá mi wà máa yẹ sùúrù anta bi ni'mati rabbika bi majnuni. ma anta bi ni'mati rabbika bi majnuni. sọlá ń sọ̀rọ̀ ayé ìpèsè bọ̀ pé àrẹ yóò dá wẹrẹ. anta bi ni'mati rabbika bi majnuni. àwọn àti ìtọ́wọ́ ẹ̀rí pé ẹ̀wù kú clear tó bá ti sọ̀rọ̀ àlùkí àmọ̀ fún ọba ẹ̀wọ̀n ni àrẹ́bì ti yàwó àrẹ́bì alágbé jẹ́nu kan ti fọwọ́ ba ọkọlọ ànábì o alágbé sùn kan bẹ̀rẹ̀ tí ó jẹ́ ọmọ tí ó mímọ́ ọlọ́run wá fi súra ilé ó fi sọ pé má àǹtàbí ní ẹ̀mà ti rọ̀ píkà. tábì ní ìmọ̀ ti rọ̀ píkà ní májèlú. àwọn àfààní àwọn onímọ̀ ó gbé wá bẹ́ẹ̀ hmm. torí pé eléyìí ló ló bá ibẹ̀ yẹn mu jù pé bọ́bá sọ àlùkí àmọ̀ fún yẹn rẹ̀ pé wéèrè àlẹ́bí èsì sì wèé bọ́bá fi kílẹ̀ àkókò èsì wèé sọ́lọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni ni mẹ́tì rọ́ọ̀tì kàbí máa jẹnu. àrí ẹ̀rí táwa fẹ́ mú mẹ́wọ̀ wípé alukur'an bó ṣe kò tẹ̀lé àwọn tá a fi wípé fatia chapter one bákọ́rọ̀ chapter two alimọ́ọ̀ bó ṣe kò tẹ̀lé àwọn gbogbo ẹ̀ ló so pàpà ó so pàpà ìrètí bá gùn mẹ́lẹ́ àárín àwọn sọ́wọ́n alukur'an adábíjáde sọ́tùlù kọ́lámù kí ló fà tí Allah subhanahu wa ta'ala pẹ̀lú kọ́lámù sóra gègé. nùnú wálé kọ́lámù wà máa yá kúrú. àwọn àfa àti wọ́n jẹ́ onígbà kọ́lá ọmọ alẹ́ ọdún sí wa wọ́n ní ọlọ́run ọba ó sọ sóra yìí ní gègé láti gbọ́lá fún ìmọ̀ ni wọ́n tẹ́ tó wọlé dára ó kọ sóra yìí náà a tún lè fa ìtìbá tèmí yọ a tún lè fa àjọṣepọ̀ tó dé mọ́rán yọ láàrin suratul mulk àti suratul qalam torí pé ní suratul mulk ọlọ́run ọba sọ fún wa wípé wà lẹ́ni ìdárọ̀ wà lẹ́ni ìdárọ̀ fílẹ̀ wà lẹ́ni ìdárọ̀ wà وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون أي فيلم يا رب أنا أصبر لهم دعوة ما سعيد ó sì fún wa ní ìgbọ́rọ̀ ó fún wa ní wàlẹ̀ àbùsọ̀rọ̀ wàlẹ̀ àbúidà kọ̀lẹ̀ ilẹ̀ máa tẹ̀sí ìlú àwọn akọ́kọ́ àwọn akọ́kọ́ jẹ́ ta inú pàtàkì jù nínú ara ṣùgbọ́n kò sí àǹfààní fẹ́ni tó lójú ẹni tó nígbọ̀rọ̀ ẹni tó lọ́kẹ̀ ṣùgbọ́n láàyè ṣẹ́tẹ̀ wà ní kìtàbà ṣùgbọ́n kò mọ̀ nǹkan kọ̀ọ̀kan sẹ́mọ̀ yí pé tójú yẹn bá pé téjú yẹn pé tí ọ̀pá àtọpọlọ yẹn pé kò sí gbọ́dọ̀ mọ̀ kọ̀ọ̀kan. àìmọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ yẹn ara àbùkù pé àwọn ẹ̀yà ara yẹn ò pé ni. àwọn tí wọ́n máa ń ṣe àwọn ní mr àbí nǹkan àwọn tó máa ń lọ bí àwọn spẹ́ẹ̀dì lọ́yọ̀ọ́ nǹkan kan dáṣọ ó wọn so tó pé àwọn nǹkan ẹ̀yẹ pé kí ló fọ́ tẹ́lẹ̀ yóò fi lè kọ́ ọmọ yíya ní kó kọ́ nǹkan àtà àwọn tí wọ́n jẹ́ máa jẹ́ mọ̀rọ́bì àwọn tẹ́ bá ń rí àwọn kéékèèké ìpé ọmọ yìí alíkọ́kọ́ ẹ̀jáwó ló torí kí ó kí ó ẹ̀jẹ́ káàkiri kí ó kàwájú alíkọ́kọ́ ikọ́kọ́ alì alì tó nǹkan ẹ̀kọ́ dúró alì àwọn rẹ̀ wọ́n fọwọ́ rẹ̀ kọ́ wọ́n ṣe gbogbo ẹ̀kọ́ ìdákọ́ ọmọ yẹn ti ní kan nínú àbùkù kan ti wà nínú àwọn orígun mẹ́ta tọ́lọ̀ ń bá fún wa àbùkù kan ti wà mẹ́. kò lè hó lóbi àrùnṣọ́ ẹ̀kún wàjà ọ̀lẹ́lẹ́kùn mú sàmà wàlẹ́ abẹ́sọ̀rọ̀ wàlẹ́ àkó ìdá kọ̀lílà máa ẹni wọn bá pàtàkì àwọn ẹ̀yà ara yìí pátá ọlọ́run wa sàmọ́ sọ àbọ̀tẹ̀ nínú sọ́dọ̀ kọlà. nígbà tẹ́tí máa máa kíkọ nítorí pé ẹgbẹ́ bẹ́ tẹ̀sí ẹ̀mú ni ọmọ ìtọ́jú kọ́ kò ní kó wá gbà á lẹ́nu lásán ẹgbẹ́ ní àwọn ọ̀rọ̀ tó kọ́mọ̀ nílé ìwé ni pé ẹ̀sáàmù kan ni bẹ́ẹ̀sì láti kí láti láti mability ọmọ ẹ̀yin lẹ́yìn sọ yẹn sápò ara yín bá so ṣe wàá kì í sì báyìí yóò mọ̀ pé gbogbo ọmọ kọ̀ọ̀kan máa sùn dáhùn ṣùgbọ́n mẹ́tírì àti gbogbo àwọn láti àti mathematics kọ̀ọ̀kan láti formula gbogbo àwọn English gbogbo ti pẹ́ díẹ̀ tẹ̀lé so ṣe wọ́n mọ̀ pé gbogbo ọmọ ni wọ́n pè sọ o gbúdọ̀ mọ̀ ọ̀kẹ́ ẹ̀kọ́ inú fa ọmọ tó wà sórí tó wà kọ́ àlùkùrọ̀ yẹn sílẹ̀ kò tí kò sí kò tí nítorí pé níbi kó lè kọ́ yẹn ìní àmì ló jẹ́ pé àwọn tí àwọn nígbà míì kọ́ pé nǹkan tó ti ma kọ sílẹ̀ lókè níbi kó kọ́ ẹ̀ àtòrí àwọn bíi àyìn ńlá pé bí amúta ló kọ so ẹ̀ pé òun kẹ̀lú pé ó jáde dáadáa pé ó ti àkọ́wù tó ṣe níbi kìrá rẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ yìí ní lẹ́yìn tó sọ pàtàkì tí ìgbọràn ríran àti àkàyè tó ní inú ara fún mi. nípa bí tọ́wọ́ bá fi sàmà sóra yìí ní kọ́lá ó dáàlé ìmà e tí ọlọ́wọ́ bá fi ànábì ṣe fún gbogbo ayé sallallahu alaihi wasallam gbogbo ẹni ó mọ̀ ẹ̀kọ́ tó mọ̀ ẹ̀kà láyé ló lọ léwu gbogbo ẹni tó mọ̀ ẹ̀kọ́ kó jẹ́ kí ó lè yẹ lè yẹ máa kọ ọlọ́pọ̀ ọdún ànábì sallallahu alaihi wasallam òun ni ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó máa mà ọlá tó ké sẹ́nà fúnra rẹ̀. wàlọ́bí bá bàbílẹ̀ omi ìrìnà rọ́ṣúlẹ̀ nínú ẹ̀dínlù àlẹ́yìn ayáàbí wáyé zakihim wáyé alẹ́mọ̀ọ́. والكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أبا جاء كما قال النبي صلى الله عليه وسلم تجاهد أمان كلك وأمان كلك ṣùgbọ́n ọlọ́ọ̀bá kan á ń gbé mọ̀ sọ fún yí pé nǹkan báyìí ló lọ́bi báyìí. Ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'an alladhi lahu mulku samawati wal ard la ilaha illa huwa yuhyi wa yumitu fa aminu billahi wa rasulihi an-nabiyil ummi alladhi yu'minu billahi. Allah subhanahu wa ta'ala bá aláàbí ibi tó ti wá kó lọ léwèé. الذين يتبعون الرسول النبي سبحانه وتعالى ọsàn masúra sọ́tọ̀ kọ́lá káfí mọ́ pàtàkì wípé kíkọ́ nǹkan àti ń tààbí kọ́ nǹkan in tó lápàlẹ́ lọ́dọ̀ ọlọ́gbọ̀n tí ò bá lápàlẹ́ ni kò ní jẹ́ kí ọlọ́wọ́ bá awwal ma khalaqa Allahu al-qalam dá òun náà ní gègé in tọ́lọ̀ dá ní kí n jàmá al-qalam níbi tó pàtàkì dé pé ló jẹ́ pé ẹni tó lọlé kí ó tó lọlé ìwé tí ò mú báyìí dání kò mọ tó ń ṣe kí ló wá sí tó kí tó mú ìtí ó jẹ́ kó rí mọ̀ yẹn dì mọ́lẹ̀ èèyàn mú wa tọ́wà eléyìí ni mùdá sábà tọ́wọ́n fi sàmúná sọ àdúsá tó kọ́lá ọlọ́wà ni nọ́ọ̀nù. nọ́ọ̀nù ni wà mẹ́yà sọ̀rọ̀. olùkọ́lá àwọn àfáà tí wọ́n dé nínú ẹ̀sìn fọlọ́mbà ní ọmọ sí wọn wọ́n ní sẹ́rí àwọn alhuruful muqatta àwọn aráàfi tí wọ́n bá gé báyìí tí ó ń bẹ yíra al-Qur'an al-Karim ọgọ́rọ̀ tí àwọn àfáà sọ lórí ẹ̀kọ́ mọ́ ní mẹ́fà nípa wípé kí làwọn ìtumọ̀ àwọn ọ̀rọ̀ yẹn lè jẹ́ àríwá àwọn olùmọ̀jọ́ sọ wípé irú nóònù náà kò níṣẹ́ àwọn afáà sọ wípé nóònù àwọn kan ní ká lẹ̀ sọ́ba rẹ̀ káfíń ní násìlù àwọn kan sọ wípé káfù ní járì tọ́bálẹ̀ sọ́bà rẹ̀ ajẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó mú ó ti mú fún ìlú ó ti kọ́kọ́ sọ bí ìlú kan lẹ́yìn ó gbé mú nínú wa ó ti kọ́kọ́ sọ bẹ́ẹ̀ bùkún àwa gbé nínú rẹ̀ sípò object bẹ́ẹ̀ náà àwọn kan pé ọlọ́run ọba ó afúnijárì káfù ní ẹ̀wọ́ sàlẹ̀ torí pé ọlọ́run ọba ó fi búra ni tó ti ṣùgbọ́n kí làwọn akọ́kọ́ fẹ́ mú ní pé suratul qalam yìí kìí ṣe ibẹ̀ nìkan láti rí pé ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ Qur'an pẹ̀lú harfu àwọn àfáà nípa tafsir ọ̀rọ̀ ọba rẹ̀ yọrù sí wọn wọ́n ní tàbá wà Qur'an lódìdí a rí ọ̀nà mọ́kàndínlọ́gbẹ̀ nínú Al-Qur'an twenty nine kọ́ni a rí ọ̀nà twenty nine al Allah subhanahu wa ta'ala ti fi àwọn òrùfù yìí òfin wọn bẹ̀rẹ̀ àwọn afáàmì ni tábà gbogbo òrùfù náà wá tó nbere gbogbo gbogbo sura bàbá sọ pé àwọn súrà dájú lálùkù àmì yára mẹ́ṣùgbọ́ gbogbo àwọn súrà tí ọlọ́run bá ti fi àwọn òrùfù yìí bẹ̀rẹ̀ asọ́pọ̀tì rẹ̀ ti rẹ̀ ìlú gbogbo wọn ṣùgbọ́n gbogbo òrùfù ọlọ́run fi bẹ̀rẹ̀ àwọn aráàfin aráàfin aráàfin tẹ́ pé kò ní jẹ́ òjijì ọ̀rọ̀ wọn ò ju fourteen lọ. wọ́n ní fourteen yìí lè mọ̀ dárí fourteen yìí tá a bá pò papọ̀ bitartib kaba tojo ó fún wa ní ọ̀rọ̀ kan ìbára kan ló fún wa ó fún wa ní olùdí sentence nígbà táwọn sọ ìyá rẹ̀ tàbílẹ̀ sí ní sọ́tọ̀ bá kọ́ra kẹ́lá fi bẹ̀rẹ̀ rẹ̀ alif lam mim alif lam mim alif lam ألف لام را كاف ها يا عين صاد طه وفي النمل قافين واتو تي تي تي تي تي تي gbogbo ẹ̀ pátá 29 suwarwa àmú gbogbo àwọn olóògùn pátá 14 ni wọ́n wọ́n dá mọ́tò àwọn 14 yẹn jọ ó fún wa ní gbọ́dọ̀ gíní hakim láwùsí rúkọ̀ àwọn bá ní gbàdáwọ̀ lẹ́sùn hakimi làwú sírù nǹkan ọ̀tẹ́ ọ̀nà àwọn bá ní bá gbàdáwọ̀ gbogbo àwọn òrùfù tọ́lọ́wọ́ bá tó fi mú wa òrùfù nǹkan pa gbàdáwọ̀ tó jọ ó fún wa ní ìbára ìbára yẹn sẹ́ńtẹ́ǹsì ní wípé ó fún wa pé lẹ́sùn hakim àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ọ̀jọ̀gbọ́n yìí tí ń bá wa sọ yìí làwú sírù nǹkan àlóbi ọlọ́run ọba ó ní àwọn àṣírí kan tó jẹ́ pé àṣírí ipò ó ní kò sẹ́ni lè bá sẹ́rí ìbára yẹn ó ta àápàlà nínú máa ní àwọn òrófò ìdẹ́gbọ́n sọ yóò yára ti yé àwọn òrófò kí ni àwọn alphabet àwọn alphabet ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi tó fi bẹ̀rẹ̀ àwọn súwọ́rù tá a sọ yìí ìgbà tá a rí gbogbo ẹ̀ tá a kójọ pé tá a bá yọ repetition fún mẹ́ gbogbo ẹ̀rí pé ìgbà tó pé alif lam alif lam rọ lápòjú ní sẹ pé tá a bá fẹ́ alif lam àti alif lam rọ a lè sọ di arab mélòó mẹ́rin alif lam mim alif lam rọ ẹgbẹ́ ẹ̀kọ́ yọ mímu àti rọ ní méjì odi mẹ́rin náà bàtà wá tó gbogbo ìjọba àwọn jẹ́ fourteen alphabet fourteen alphabet ṣe àwọn bọ́ọ̀lù tá a bá tó papọ̀ àti kí n tẹ̀rẹ̀tíbù tí wọ́n lò kí n tẹ̀rẹ̀tíbù súwàr kọ́ tẹ̀rẹ̀tíbù hurufi àwọn ìjàhíyà tẹ̀gbẹ́dẹ́ wọn ka alif ba ta sa wọn nígbà táwọn tó àmì ní àrà tẹ̀rẹ̀tíbù súwàr wọ́n tó tó wá fún wọn ní lẹ́sùn hakim láwù sẹ́fún kọ́ọ̀tẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n bá sọ ọ̀rọ̀ tọ́jọ̀gbọ́n aláàtọ́ bá sọ ẹ mọ̀ rí pé ah, asiri pọ̀ n'ụlọ ọ̀rọ̀ yìí o àṣírí ń wá rè ẹ̀mọ̀ wa ẹ̀mọ̀ mọ̀rọ̀ pé àwọn afọ́ wọ́n awa àwọn olùkùnrin kọ́tọ́ àbá yìí àwọn arábì àwọn afọ́ olu tàbí kọ́nà fi yóò lo yóò lo méjì ẹfún alákòójú rẹ̀ arfù kan irú tí ó jẹ́ ní arfù kan òní mẹ́ta ló sì wà náà kò àrùn mẹ́ta ẹ̀yà ìyàwó tó jáde sọ́ọ̀dẹ̀ wal Qur'ani ìgbìmọ̀ kọ́ sọ̀rọ̀ àwọn alphabet ẹ̀rọ náà bá fi bẹ̀rẹ̀ àwọn súwà ní alfa ẹ̀yọ ọ̀kan ni wọ́n bó láti wá túlù ọkọ̀ ẹ̀hẹ́ fún ìyàgbé ní èbó wípé rẹ̀ ti ṣe ó ti ṣe adé rẹ̀ kọ́ ní àbí adá àbí kò sí ní tí ò lè pè é ẹ̀wù Al-Qur'an Al-Karim lọ́sọ pé ìnàmà alìkúránù ya àdí ìlàkùnmú ìnàmà alìkúránù ya àdí ìlàkùnmú wàwà yẹ sí bí lákúndà àwọn alẹ́wọ̀n ìyá àwòládàkùn lèyàrímù bàdàkùn àbárọ̀kùn líyùkímù àbárọ̀kùn bàdàkùn lèyùkí tẹ́ o sí ìwé tẹ́lẹ̀ kan kọ́ ápì ọlọ́run ní pé àrùkù ẹ̀yọ̀ kẹ́ ó bẹ̀rẹ̀ súra kó láti wá tú àrùkù rẹ̀ báyìí kó bá wà bá a àrùkù nígbò mí náà kọ̀ àrùn mi láti rí àrùkù ẹ̀yọ̀ kẹ́ so yóò aṣọ gbé lọ́wọ́ yìí kí làwọn ẹwà tó wà mẹ́ tó fi jẹ́ pẹ́kẹ́ lọ́lọ́ mi wọ́n kàn gbé láìdí ẹ̀gbẹ́ ó kàn síta kí ló dé rẹ̀ pàtó òun okùnrin ayẹyẹ gbà tó bá mọ̀ kúrò dáadáa ò lè àwọn harfu gbogbo ti ọlọ́run fi àwọn àwọn ní harfu ń bẹ àwọn jẹ́ abọ́sọ pé mẹ́wàá pọ̀ mọ́ mẹ́ta ó di mélòó àwọn tó yẹ pé àǹfààní lọ́wọ́ fi bẹ̀rẹ̀ wọn aṣára náà ọ̀yà. yasin hamim pọ́ha pọ́sìn. ẹ̀rọ wáyé kúndùrásá. Allah subhanahu wa ta'ala ó tún fún wa ní onísàádọ́tò àrùn so alif lam ra alif lam mim àwọn ẹgbẹ́ méjìlá hamim ain sin qaf àwọn àwọn tí wọ́n kà ẹ́ ó ń chapters ní Al-Qur'an ó mélòó ẹ̀yìn tẹ́ ìṣe okùn mélòó lẹ́ẹ̀ ó ní arúfù ẹni mẹ́rin ó jẹ́ méjì arúfù orúfù mẹ́rin ọ̀yá alif lam mim sad so méjì ilẹ̀ bàbá rẹ̀ kọ́ ààrẹ ó kọ́ arúfù mélòó alif lam mim sad àti alif lam mim ra méjì méjì kò ju kòkó mẹ́ta bá kò hàn okò hàpù onímárùn oní ẹ̀jẹ̀ méjì sóràtù Maryam káfù hàwíyà àìsàn àti dùkọ́n ẹ̀bàáyì gbogbo 29 láti báyìí padà tó ní sáré ní dàdà sáyẹ́mẹ́ntì òṣù yá àbí ẹ̀lẹ̀ ó ní hàpù ẹyọ mélòó ni sóra mẹ́ta ó ní méjì sóra mélòó ni mẹ́wàá oní àrùfù mẹ́ta sóra mélòó méjìlá oní àrùfù mẹ́rin oní àrùfù márùn àwọn kan wọ́n ní àwọn ni a ṣe mọ́ wọn nígbà tó bá sọ pé nóònù adé àwọn àfáà tí wọ́n jó tẹ̀sí wọ́n ní ọ̀rọ̀ mẹ́fà ó àwọn àfáà sọ lérí pé ni tó bí kìláàbù náà ní wípé ààrí ẹ̀gbọ́n wọn fún àdọ́gbà Muhammad sallallahu alaihi wa sallam wípé ànábi tú àwọn alifábẹ́ẹ̀tì rẹ̀ fún àwọn sàhábà àbìtálí nígbàtí àti ní ẹ̀dà lẹ́tì ẹ̀dẹ́gbà ọ̀rọ̀ sálàmù nígbà ànábi tú iná ẹni ìlàfà àwọn ọmọ ìsìnkí ni o iná ẹni yàgbọ́ inú ló fi wá ọdún àwọn àpá àkọlọ̀kọ̀ bá nìkẹ́ wọn. nùnú wọn kọ́lá mi wà máa yà tó. àwọn alùpùpù àfáwà àbúbákúrí àfáwà umar àfáwà uthman àfáwà ali àti àfáwà abdullahi masaud a máa rú lọ síbi wípé àwọn alhuruful muqatta'a sirrullahi fil Qur'an àwọn sọ wípé àṣírí ni ọlọ́run ọba fi wọ́n ṣe nínú al-Qur'an la yufassar àbọ̀dọ̀ sọpá afẹ́ ṣe tafsiru rẹ̀ la yufassaru

والذي أنزل عليكم الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ibtigha al-fitna al-Qur'an ọlọ́run ọba ní òun sọ̀rọ̀ kọ́kọ́ kalẹ̀ ń bẹ̀rẹ̀ pé fi ayati muhkamat kò nídìí wàhálà kọ́nà tó bá gbé yorùbá Qur'an lásán àbí English Qur'an ó gẹ̀ ti dán sọ tọ́lọ́run bá sọ pé ọlọ́run bá sọ pé ẹni tó bá jalè kagi e lọ́wọ́ ṣẹgbẹ́ yẹn àlàyé yẹn wà sẹ́lẹ̀ ó tó ó sàlàyé rẹ̀ ọlọ́run sọ pé ẹni tó bá ṣe zìnà tí kò tí ì má rí kánà lẹ́gbàá mélòó ọgọ́rùn téèyàn bá gbé english quran lásán tàbí yorùbá quran ní asúmèdè yorùbá téèyàn bá gbé tó bá fà á ó lè understand àyà ọlọ́run ni ó ń bẹ ní àlùkò àdì bẹ́ẹ̀. wàlàbí ẹgbẹ́rẹ̀ alẹ́ ìkàlì kìtà àbàmì ni àyà tó ń mú ṣọ́ká bá tán òun ọmọ ní kìtà mi wà ó kọ́ wà ó kọ́ mú tẹ̀ṣẹ́ bí hàn mutashabihat ó sì mẹ́lá kùrán tó yẹ pé èyí tó fẹ́ kú àwọn complicated ó lọ́ọ̀kọ̀ olùgbọ́ yìí ẹ mọ́tò kó mo ti ka yorùbá kúrò àmójọ la sáadà ó lè ọ́ndà fábẹ̀ láíláí. wọ́n ṣe ká. ó ka english kò sí lókùn àgbọ̀ bẹ́ẹ̀ fi gbọ́ àlàyé ẹ̀ àfi káwọn afáwọn sàlàyé ẹ̀ fọ́. wà ó kọ́ wà ó kọ́ àwọn ọmọ ọmọ ẹ̀ṣẹ́ àti ìyá. bẹ́ẹ̀ nínú kúrò àyè yìí tó jẹ́ pé ó lọ́ọ̀ فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة ابتغاء الفتنة وابتغاء تأويله Gbogbo àwọn tí ẹ̀mí wọ́n bá dọ̀tí àwọn tí ẹ̀mí wọ́n bá dúró lórí ọ̀rọ̀ ọlọ́run bá wà pẹ́. Ẹ̀tẹ́bí òun lè mọ́ ìtàṣọ́bà nínú bídébọ̀ àlẹ́fìtìnà wà bídébọ̀ àtàwìlì yóò máa fẹ́ tẹ̀lé lápòjú rẹ̀ yẹ́ kí fún aláwọn mọ̀tàṣàbíà ẹnìkan ní àìbí bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sásìkò tàwà ní àbí 13 years sásìkò tàwà ní ọ̀rọ̀ yẹn gbalẹ̀ bí 2004-5 ó tọ́dún mélòó báwọn ó tọ́dún mélòó sásìkò bí 13 years ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá ti ń súnmọ́ dáwà bí ọ̀rọ̀ yóò mọ̀ láwọn information káàkiri pé ah ó tọ́ ó sọ ọlọ́run tó sọ yí pé wàyí mi ń kún mi láwárí dùn ha. kana ala rabbika hatman maqdiya. ó wọ́n sàkúlẹ̀ sí pé àwọn èèyàn sọ pé ọlọ́run sọ́tò Maryam ọlọ́run bá ní kò sẹ́ni kẹ̀kẹ́ nínú yín ìláwárí dùn ha àbí kó kọ́kọ́ wọ ọbẹ̀. sọ pé kò sẹ́ni kẹ̀kẹ́ nínú yín ẹgbẹ́ gbọ́ àbí kó kọ́kọ́ wọ ọbẹ̀ wọ́n ní ìgbórí bẹ̀rẹ̀ kò ní iná kò sẹ́ni ẹ̀kọ́ bí àkọ́kọ́ wọ inú náà káàdà aláàrọ̀ bí ká hàtìmá màkìdíyà ọlọ́dẹ ẹgbẹ́ wulẹ̀ bèrè pé ṣé ọlọ́run ó ṣàgbèrè ṣe ọlọ́run ọba rẹ ti dìsáìdì ó ti mọ́ papẹ́ bí ó ṣe rí nìyẹn

gbogbo aláàkọ́ wọn ní àwọn mọ́mí sọ èkú túbà sí mẹ́ bọ́ọ̀lù yóò sàáyà rẹ̀ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله nǹkan náà gbé káàkiri pé ẹ̀dá kò mo rántí pé lọ́dún náà nìkan pè nìkan ẹ ẹ àbá wa torí àwọn sọ fíìsì ẹnì kìíní kan ayà kan láàrin lè ṣe wà á rẹ̀ nǹkan ṣe o ṣe ìkùrọ̀ á lè ṣe ìtẹ̀sọ̀ lórí thousands years ago. ذلك الكتاب لا ريب فيه ولا يتدارك يتدبرون القرآن أم على قلوب أقفالها àwọn tí ẹ̀mí wọ́n bá dọ̀tí. Fáàmì ẹgbẹ́ ìpàtàṣàbà mi. Bí búrú mi ń gbẹ́rù ẹ̀tàbí òun ọmọ ìpàtàṣàbà mi ni ó. Bá tẹ̀lé ìtọ́ fẹ́ dàrú lọ́pẹ́ àwọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ́ kí ni ẹgbẹ́ nípa ẹ̀mọ̀ tí ó tẹ̀síìrù kan tẹ̀síìrù. Ẹ̀ẹ̀kakọ̀ ẹ̀ṣẹ́ àwọn tó bá ṣe language àwọn tó bá ṣe language Arabic language àdánwò pọ̀ lára bá ṣàṣà gbogbo language lásán ló fẹ́ gbọ́ àgbẹ̀mọ́ ọ̀rọ̀ language lè wọ́n náà tún kẹ́ ẹ̀ ṣe bọ́ ọ̀nà kọ́lá bá. fẹ̀tàbí ọ̀hún ẹ̀mẹ́ tàṣà bàhà ní ní. bóyá ẹ̀rọ ọ̀rẹ́ àwọn àfa sọ pé àbẹ́bí sọ gbogbo hmm, mò ń sọ̀rọ̀ language kí sì tún di language mò ń sọ fún ọ ọlọ́run bá ní àwọn tí ẹ̀mí wọn ò bá dúró dédé. fàyàtàbẹ̀ òun ẹ̀mọ́ ẹ̀tàṣà bàrà mí ní wíwọ́ ní àwọn tó fẹ́ dàbí ẹni tó lọ́dún pọ̀ ẹni wọ́n mọ̀ wá fi sẹ̀rí. ẹ̀rọ tó bá àlùfí nà. wọn láì kò sí ẹ̀ka lẹ́yìn wọn ju pé wọ́n fẹ́ dá wàhálà lọ. wà á dédé bọ̀ àtàwí ni. wọ́n sì fẹ́ máa tú kúránì síbi tó wù wá. wà á bẹ́ẹ̀ yá àwọn ìdáhùn ìlà wá. إله إلا الله والراسخون في العلم وما يعلم تأويله إلا الله والراسخون إلا الله والراسخون في العلم وما يعلم تأويله إلا الله والراسخون في العلم tó àkọ́ يا tó bá ti dúró على ti sọ́rọ́ wà báyà alábùkà àwílàwí ìlàláhù وما يعلم وما يعلم تأويله إلا الله والراسخون kò sí ẹni tí ó pàlàyé àwọn èyí tó ta kókó mẹ́rẹ̀ àfọlọ́hùn àti àwọn tí wọ́n bá ti jíndò nínú mà. yaquluna amanna bihi kullu min indi rabbina. ibà abbas ó ní òun wà nínú ẹni tó jíndò tọ́lọ̀ bá sọ. ibà abbas rẹ̀ dàlá àná ó ní mo wà nínú àwọn tọ́lọ̀ sọ mo mọ àlàyé àwọn tó rújú. wà á sọ fìkú nàbílẹ̀ ilé ó ó mọ̀ ẹ́ so àwọn ìyá ìmọ̀ iye ṣùgbọ́n tó ń síbẹ̀ náà wọ́n náà láwọn tí kò yẹ o so ọlọ́run nìkan ló mọ gbogbo ẹ̀ tán ẹni pé nísìnyí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ìrànwọ́ àwọn ìwé àbílẹ̀ kí mo tún mú ọ̀tẹ́ pé yóò dàrú gbogbo

kígẹ ló lè ní ibi gbogbo tí sàṣù tí ẹ dàbí yẹn ó wà lè jẹ́ pé ó lè kírèsì táìmù fúnra rẹ̀ yìí sì wà mí. yìí sì lọ láìbírì. tó ibi tó ti wáá ṣe wàhálà ọlọ́run kàṣà tó. tó bá dẹ̀ ṣe tó bá dẹ̀ ti wáá ṣe fásitì fún ara rẹ̀ alhamdulillah àbọ̀ tó bá ara rẹ̀ náà ló tọ̀ masha Allah ara ń dá akọ náà náà ẹ̀ tó sì وما يعلم تاويله إلا الله والراسخون في الأرض àwọn mímọ̀ tí wọ́n ti jí lò nínú mọ̀ náà mọ ìtumọ̀ rẹ̀ ọlọ́kọ̀ bá ní kí àwọn bá ń sọ. yàkúlù àmọ́ náà bí olùmìnirin dìrọ̀ bíbẹ̀ ọlọ́run ní àwọn ó sọ yí pé gbogbo ẹ̀ lágbàgbọ́ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ṣùgbẹ́tùmọ̀ wọ́n wá fẹ́ sàlàyé the right interpretation. wà máa yẹ dákàrú ìlà olólè alẹ́. àwọn ọmọdé àwọn ọmọdé wọn ṣe wọ́n ní àyà ilẹ̀ rí àwọn táwọn fi ní ká mẹ́tú àwọn àwòrán kọ́tà àdàpọ̀ àrùn. ẹ̀rí wọn ni pé àwọn òrùfin wà nígbà àwọn mùtàṣáde àwọn tó fẹ́ ẹ má jẹ́ ká tú torí pé ọlọ́run bá léwá ẹ wọn á ní kílẹ̀ rí wọn ní kílẹ̀ ẹ ọlọ́mọdé àwọn ilé ẹ̀ ibu wọn ní sọ màtíláì gbòòrò sílẹ̀ mi ti wá àgbà bẹ́ẹ̀ eléyìí ni ọ̀rọ̀ àwọn fúlàfà rọ̀ṣùdọ́n bẹ́ẹ̀ gbé ká mọ́ tú àwọn òrùkù kan fa tábà sí nínú Kùránì ẹ̀yìn àwọn oníwà nígbà tí wọ́n ṣe bẹ́bẹ́ láti fẹ́ tu alif lami ẹ̀yìn bí ọkọ̀ tú alif yẹ ọsọ ti láàmù yẹ yóò sọ mímù yẹ àbáwa ẹgbẹ́ tu bá bá ẹ̀dá kù.

ó ní àbá wa rọ̀bí ẹ̀ ọlọ́run bá lè kẹ́ ọdún náà fẹ́ sọ̀rọ̀ nípa ṣé ká tu níta sísọ à ń tu múrù là ń tu owó síkàtẹ̀ àbọ̀dé ṣé ká tu àbí kí táwọn tó kọ́ pé ká tu àbí káwọn tó wáyé sọ̀rọ̀ tábà ká fẹ́ tu àwọn ìtumọ̀ rẹ̀ rí tó bá pé ta padà múnu. àbá àbá àkókò bí ó ní àbá wa rọ̀bí nínú àwọn sàhábà ni ó ní sọ iná Allah subhanahu wa ta'ala anzala hadha al-Qur'an àbá rọ̀bí ma yasha' wà àtàlákùn àlà ìlì máa yẹ̀ṣà ó ní ọlọ́run ọ̀rọ̀ tó sọ̀rọ̀ pọ̀lá fún olórí dídá ẹ̀ ó wá fi àwọn ìmẹ̀kẹ́ ó fi wọ́n pamọ́ nínú ẹ̀ pé kò sí bẹ́ẹ̀ sí lè sọ́yà kùránì tó ẹ̀rí máa wọlé kò sí pò rà ní hundred times tó gbọ́dọ̀ sí rẹ̀ láìmọye mílíọ̀nù aláwọ̀ gẹ́gẹ́ ń bẹ tó tó pamọ́ èmi máa ń wò ẹwù abẹ́lẹ́dà bá ta sọ pé lórí wà láwọn ọ̀sẹ̀ fún ọ̀fẹ́ ẹni ṣe bí ó fúnra ẹ̀ ló padà pé òun ò mọ̀ túmọ̀ fáátìrù sàmàwátì àbù ẹni àbá bóun ṣe máa kúrò tó òun ò mọ̀ túmọ̀ ìwọ ọmọ òkú àhà làṣẹ àtàrà fátàrà àbá ó ní jọ́ tó ń fẹ́ wá mọ̀ túmọ̀ rẹ̀ lágbára oko méjì ni wọ́n ń jà lórí ọkọ̀ ojú omi wọn iná ń jà sí ẹ mímọ eléyìí èmi mo ṣe eléyìí wọ́n kọ́ ló ṣe mímọ ní ọ̀nà ẹ̀já lọ kó bá sàbí kankan bá ti dájọ́ máa wọ́n bá bàbá bá sọ wípé téèyàn bá dé àwọn òṣìṣẹ́ kan nínú ayé nínú mọ̀ gbogbo nǹkan kọ́ ló kà ṣùgbọ́n ìtàwọn èèyàn ń béèrè nígbà míì a sì máa sọ̀rọ̀ nímọ̀ ìlànà fún sọ pé lawla al-masail la dhahaba al-ilm lawla al-masail la dhahaba al-ilm. tí ìbá ṣe ìbéèrè sẹ́yìn yẹn ń bèèrè lọ́wọ́ àwọn àfáà ni ìmọ̀ ò bá ti lọ. وداود وسليمان إذ يحكمان في الحرب إذ نفشت فيه الغنم وكنا لحكمهم شاهدين ẹgbẹ́ náà máa jẹ́ àwọn ṣẹ́ olóní ìdí pásítà rárá ẹgbẹ́ ká lo ẹni tó bá jẹ́ bí onímọ̀ṣẹ́ bá bí dókítà lápòjù ó ti gbàwé èrò ti ogbẹ tí ò bá ti mọ rí àwọn kéṣìṣì àwọn yẹn ń gbé wá wọn láì kò tí ì mọṣẹ so níbi kéṣìṣì ìwòsàn lè yìí ó bóyá gbà tẹ́sí ẹ sọ́dọ̀ bóyá bó ṣe rí ó lè pẹ̀lẹ́ pẹ́ mórí gbà bó ṣe ń bó ṣe ń gbé kéṣì wá ẹ̀ náà ló ṣe ń mọ̀ṣẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ so bẹ́ẹ̀ bá jẹ́ tó bá jẹ́ gúrú ní mathematics ńgbọ́ táwọn èèyàn bá ń gbé mathematics eh, wá problem wá tí bá ti ń solve ẹ̀ yóò mọ̀ mọ̀ sí ọlọ́run ọba bó ṣe ṣe ìgbà ẹ̀sìn náà nù láwọn lẹ́nu masáìl làbá àbáyà yìí mo ti yà lọ. fàámà àwọn wàhálà ẹrọjọ lábá òkú ọwọ́ ni ìta ìdásílẹ̀ ní sàfínà lákìrì á lè fàtọ̀rọ̀ túhù ìkejì sọ pé láìsà hù lákìrì á lè fàtọ̀rọ̀ túhà ah, èmi mo ṣe ó sì wọ́n ti fàtọ̀rọ̀ fàtọ̀rọ̀ tù ah, fàtọ̀rọ̀ tù wá èyí ń dàjọ tí èmi ti mọ fàtírù tí ìmọ̀ da alimu kabir kẹyí kẹbí báyìí lè fata rẹ ìyẹn o so di pé ó kò ní kò iṣẹ́ àfọwọ́ ọ̀rọ̀ bíi wá ní ọlọ́run gbọ́dọ̀ sọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ àdìkalẹ̀ báwọn ó fi àwọn mẹ̀kẹ́ síbẹ̀ fún kankan ah, o àwọn ni ó ní fara tẹ́sàlù àdìhà rọ̀bí àní ẹ̀ lè mọ ẹ̀sìn náà béèrè nípa rẹ̀ ẹ̀ ní àwọn èèmọ̀ fúra ń wà ẹnu ẹjọ́ sáré jọ mọ̀kẹ̀fẹ́kẹ́ bá wọ́n túnbá lè fìlà mi ní àwọn àlọ́ mọ́sáàsì wa báyìí mọ́sáàsì àwọn àlọ́ pé ìtúbá lè fìlà mi ẹgbẹ́ kí ló fà ń bẹ̀rẹ̀ sí ẹ̀mí kí ló fẹ́ mọ̀ ẹ́ alif lam kí ló fẹ́ fi túmọ̀ ẹ̀ṣẹ̀ rọ̀bí ibi má bèèrè nípa rẹ̀ àwọn tọ́lọ̀ máa àìmọ́ ẹgbọ́n tẹ́lẹ̀ fẹ́ bèèrè tẹ́lẹ̀ ẹnìkan pẹ̀lú ìjọ kẹfẹ́ àwọn àdójọ́ rẹ̀ ẹ̀sà àṣùlá ìjọ ìbéèrè kan tẹ̀lẹ̀ mo fẹ́ kẹ́ mo fi síkà mo ṣe sọ̀rọ̀ yóò mẹ́kẹ́ bá dá rẹ̀ ẹjọ́ kí ló kọ ìyàwó ànábì Yusuf ẹ bá sọ báyìí báyìí báyìí sẹ́dí orí rẹ̀ mo kà pa owó ah, kí táwọn èèyàn ṣe bábà ń sùn lọ́wọ́ náà ìwé ètò rẹ̀ níbà kí ló fẹ́ fọ́ kọ ìyàwó ànábì Yusuf ṣe bí ìyẹn ni wọ́n kọ́ bí ọ tó bá wọn sàárè pé kí ló kọ ìyàwó ànábì Yusuf bó bá sì máa orí orí ẹ̀wọ̀n ní so àwọn ìrẹ́lẹ́bà àìmọye ìgbẹ̀rẹ̀ tẹ́bà lè gbẹ̀ wọ̀ lọ́nà àdára rẹ̀ wà láyé tẹ́lẹ̀ mú ti àti àìmọye ìgbẹ̀ yóò ti máa sọ̀rọ̀ fóókà dùn ẹ̀rẹ́bìnú oṣù alẹ́rẹ́ ṣùgbọ́n ẹ̀fọ́ àwọn ọlọ́wọ́ àṣẹ́lẹ̀ sọ̀rọ̀ náà ìbéèrè mi kí n bèrè pé pọ̀mùkàn kí ọkọ̀ mi sábùn ní ìnìjẹ́lẹ̀ ọ̀bẹ̀ ọgbẹ́ ẹ̀sìn òpópóyà ìgbàjẹ́ pé tí ọba ti gbá sàlálẹ́ ọ ló bá béèrè béèrè ẹ̀fẹ̀ lè fo ìṣe kálíjì yẹn ti fọ́ orí fóònù pé kí ìwọ afọ ìdọ́dọ̀ lọ́n àtọ́wọ́ bá ti wà lórí dáwọ́ àtúfẹ́ sùlálẹ́ ẹ̀ àtúlẹ̀ oṣù àwọn èèyàn gbọ́dọ̀ ọba ìṣẹ́ wọn lọ Ibn Abbas tó ń ti bó ṣe tó ọmọ rọ̀bí wá ní àwọn tọ́lọ̀ sí ọmọ yẹn ẹ̀ náà wájì látẹ̀sàdù àṣíyá ẹgbẹ́ bèèrè nípa àwọn kankan yìí tún gbàdá kún tẹ̀sùnkún ọlọ́run tàbá jẹ́ kẹ́ ẹ̀mà àwọn kankan náà yóò fún yín wàhálà ẹ̀ńtọ́lá bá jẹ́ àmà mẹ́ta filẹ̀ àwọn afá wọn látara àti afá Qurtubi mú wánu tafsir al-Qurtubi rẹ̀ yìí ó jẹ́ ká mọ̀ wípé al-Qur'an àmà rí àwọn kan tí a sì kíni o àwọn tí a bá bẹ̀ ẹ wá wo tí wọ́n bí parí ẹ̀ ó ní wà má bi kulli al-Qur'an ta'lamun wà lá bi kulli ma ta'lamun ta'malun ó ní sí ìpàtẹ́lẹ̀ fún gbogbo Qur'an ọ̀fẹ́ mọ̀ lámọ̀tán ó ní sí gbogbo ń tẹ́ àkọ́kọ́ ẹ̀rí máa gbogbo Qur'an sí gbogbo ń tẹ́ ẹ ti wá ti lò

àwọn náà ní wọ́n ti sọ fún ọ pé nónù yẹn tó bá kọ́ bàràgàrà á tó bí so ó wà gbé kùrùsí yù sí nínú torí ìkẹ́ni so wọ́n sá ọ̀gẹ́ tàbí àìlẹ́yẹ wàhálà ní ayé pé ẹgbẹ́ ẹwà wò pé kí ni eléyìí nìsí àìmọye ẹ̀hàntú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sáà máa ṣe ẹ̀hàntú ẹ̀mọ́ mu ẹ̀hàntú ẹlẹ́bí ti mú mú kú mú bí ẹnìkan láàárọ̀ yìí ọ̀rọ̀ àárọ̀ yìí ọ̀gá bá mi

ẹ̀wọ̀n ṣe ah, fúra yìí olè ẹgbẹ́ àdìfàtì à ah, ẹwọ́ ẹjọ́ ìbáyé kọ́ ẹyọ kẹsì ẹwọ́ ẹjọ́ ìbáyé kọ́ ẹ má kàfà sí àkọ́kọ́ bá kọ́ra ah, ó kọ́ gbogbo ẹ̀hẹ̀ lọ sí sì sì dáadáa mi wọ́n ti sẹ́ká mọ̀ ẹ máa hàn ẹ máa kà á ẹ obìnrin tó lóyún ẹ̀ náà sípò náà lè kà ẹ jẹ́ kó náà anábì sọ pé ẹni tó bá wà nínú hamu kan ìkẹta lẹ́mìí tó ń bala tó ń paráyà ni tó bá ń sọ gbólóhùn yà lẹ́mìí ni kò sí bí nǹkan ẹ ṣe fẹ́ le tó ọ̀rọ̀ là ṣe nígbà tó lẹ́bí sọ yẹn fún wa ló mú wa dà bàrà wọn ní kẹlẹ́ mi wà kò sí látòrí fatia láti wọ́n àgbọ̀n ni ló ti bẹ̀rẹ̀ yóò wá parí sí bí ẹwù àtàrí àìrè àwọn onímù bí nínú yàsí kọ́ wọ́n mọ iye mòbí ìdí mẹ́rin yàsí so nínú yẹn nínú tó parí mòbí inú so nínú yẹn ti ní bí ó ti tóbi ó ti ní àwọn tí ó rọ ń bẹ gbogbo ilé ìradàradà àwọn àrọ̀bí oníṣẹ́ gbogbo ń tẹ́ ẹ̀mú náà Kùránì àgbẹ̀ ti ń lò ní ọlọ́run fún jẹ́rọ sàálà sọ́tọ̀rọ̀ àdìl huruf màáni àdìl huruf ibn al-arabi ilé ìwé khaifa ó ní ọlọ́run ọba ó fi ìtumọ̀ àwọn orúfin pamọ́ fún wa nínú al-Qur'an ni alkọ́líkì yìí ikhtibaran min Allahi wa imtihan